السلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول الله عز وجل في الآية الحادية والسبعين من سورة النحل وفي الآيات التي بعدها أعوذ بالله من الشيطان الرجيم والله فضل بعضكم على بعض في الرزق فما الذين فضلوا براد رزقهم على ما ملكت أيمانهم فهم فيه سواء فهم فيه سواء أفبنعمة الله يجحدون ألا بين الدعوة هذه كان آيات السواجون ọlọ́run ti ṣàlàyé fún wa lóríṣiríṣi kẹ́ bó ti ṣe jẹ́ ìpọ̀n ló ń ṣẹ̀dá wa àti pípapọ̀ gan òun náà lọ́ba tó ṣe pé yọ pa wá a sì sọ pé gbígba ẹ̀mí oríṣi méjì ni ọlọ́run bá ń gba ẹ̀mí wa lójoojúmọ́ nígbà tá a bá sùn gbígba ẹ̀mí kan wá wà eléyìí tó ṣe pé yọ wáyé nígbà tó bá dọjọ́ kú wa gẹ́gẹ́ bọ́lá àwọn ẹlẹ́dàá ti ṣe sọ yìí pé allahu yatawaffa al-anfusa hina mawtiha wallati lam tamut fi manamiha ọlọ́run ló máa ń gba ẹ̀mí gbogbo ẹ̀mí pátá nígbà tásìkò kù rẹ̀ bá pé èyí tásìkò kù rẹ̀ ọ̀bá ti pè nígbà tó bá sùn ọlọ́run ọba gbẹ̀mí rẹ̀ torí ẹ̀ la sọ pé anabi muhammed sallallahu alaihi wa ó ní mo fọlọ́wọn ọba búra o wípé gbogbo yín pátálẹ́kù gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí í ṣe máa sùn gbogbo yín pátá lọ́wọ́ bó sì jíǹde tó bá dijọ́ gbẹ̀ndà lùkìyàmù gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí í ṣe máa tají látòjú ọ̀run torí ẹ̀ ọlọ́wọ́n bẹ́ẹ̀ lẹ́dàá wá ní òun lọ́ba tó ṣe é pé òun máa ń gbẹ̀mí wọn bẹ nínú wa ẹni tó lọ́wọ́ ọba tí ó tètè gba ẹ̀mí rẹ̀ wọn bẹ nínú wa ẹni tó lọ́wọ́ ọba lọ lára tí ò ní tètè gbẹ̀mí rẹ̀ nínú àwọn ẹni tó wà lọ lára yẹn àwọn mí ọ̀n dàgbà wọn dògbó débi pé ẹni tí mà tẹ́lẹ̀ yọ dẹni tí ọ̀ma kankan má a sì pé ẹ̀kọ́ ńlá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ̀ pé gbogbo wa pátá nígbà tí abájẹni tó sọ yìí pé à ń tọrọ kíkẹ́mi wọ́gùn a gbọ́dọ̀ máa tọrọ kẹ́mi ọkàn gùn lásán torí ẹ̀mí a máa gùn ní gúngún ìyà ẹ̀mí a máa gùn fẹ́sìn ẹ̀mí a máa gùn fàdánwò torí di eléyìí báyìí tá a máa tọrọ ẹ̀mí gúngún a máa tọrọ ẹ̀mí gúngún lórí dáadáa ní gígùn lórí pàǹtẹ́sì ọlọ́run wa sọ fún wa nínú ayé yìí wọ́n ní wallahu faddala ba'dakum ala ba'din fi rizq ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó ṣe àjùlọ fún apá kan wa lórí apá kan nínú arzikì àádọ́gba nínú arzikì o àwọn kan nígbà àwọn kan lọ àwọn kan ibi títí wọ́n ti tán ní tàwọn míì ti bẹ̀rẹ̀ ẹ rí i pé inú táwa náà máa fi dásà ní yorùbá lẹ́bù wọn náà ní pé ọmọ àkọwọ́ ọ̀dọ́gba bẹ́ẹ̀ náà lárísìkì tẹ̀ rí yẹn tẹnìkan ju ẹnìkan lọ bẹ́ẹ̀ lárísìkì ẹnìkan olówó làwa ń pè ní kọ́nà àbí tá a wà ṣùgbọ́n tẹ́ǹtì lásán gbogbo owó rẹ̀ ní kọ́nà àbòmí ọlọ́run ọba ọ̀kọ́ kíkà àwọn èèyàn jọ ní bákan náà nítorí pé tí gbogbo wa bá jọ dọ́gba nínú níní àtàìní ayé yìí ò ní ṣe gbé tí gbogbo wa bá yà láìní ayé ò ní ṣe gbé tálẹ́ńtì ẹ̀rù pé ọ̀ma ṣiṣẹ́ sẹ́nìkan nígbà tí gbogbo wa bá já láìní. nítorí pé ẹni tí ẹ bá pè síṣẹ́ yóò máa fi yé yín pé kí ni nǹkan tó ní tó fóun tó ń bá ṣiṣẹ́ o nítorí pé ẹni tí ò ní nǹkan kan wọ́n bẹ aláìní nǹkan kan náà ń ṣẹ́ tí ò ní padà dípà ń lura wa tí gbogbo wa bá sì yẹ ẹni tó ní lálẹ́ rò pé wàá gbọ́rọ̀ sẹ́nì kejì lẹ́nu pé wàá bá ń ṣiṣẹ́ báyìí torí ẹ̀ kíkì mọ́ ọlọ́run náà ni pé gbogbo wa má dọ́gba nínú níní àwọn kan ò ní ju àwọn kan lọ àwọn kan àwọn á máa fa àwọn kan sí yẹ̀yẹ́ nítorí pé tí wọ́n ní òtó nǹkan bí gbèsè ayé bí ó ti ṣe máa wà nù. ọwọ́ ayanilẹ́nu fọmọ Yorùbá tí wọ́n máa dáta pé ọmọ àkọ́ ọwọ́ ọ̀dọ́gba ṣùgbọ́n láwọn agbọ̀n bòmíì òun náà ni ó ti máa ta kó tí ń sọ. So àwọn asọpọlọ ọdẹ nìkan kọ mẹsẹ ní láàrin ènìyàn ní ọdẹ ọdà sékè gbogbo aná lọlọ́nkọ pa lówó kò ní sí tálákà kò ní táláyìn wọn dà sí ma pọ̀pọ̀lọpọ̀ òfin tọ́lọ́run bá ń ṣe ó ń dè má àìní àtàláyìn tó bá jẹ́ kí gbogbo làkọ́lẹ̀ wa ń bẹ páàní kí wọ́n á ní túmọ̀ sọ́nà sọ pé tẹ́ ẹ bá yọ zakato àwọn aláìní lẹ́fù àti ọ̀pọ̀lọpọ̀ àyà tọ́lọ́wọ́n máa kọ́ akọ́ ẹ̀ sí dáadáa sáwọn aláìní torí ẹ̀ ló ti jẹ́ pé nù sọkúsọ àwọn Yorùbá nù pọ́lọ̀ wọn ọ̀dẹ́ nìkan kọ́mọ̀sẹ̀ níláárí ènìyàn ní ọ̀jẹ́ nítorí pé dáńpé kádàrá yẹn ó jágbára gbogbo èèyàn lọ ẹnìkan ò sí tó lágbára lórí kádàrà ọlọ́run ọba tó dá wa tọkọ kádàrà kálukú òun náà lọ lágbára lórí ẹ̀. tọ́ káwá gbé ètò kan wọnú dé ayé wa táwa fẹ́ fi sọ àwọn èèyàn dín nǹkan náà wípé kí gbogbo àwọn èèyàn dọ́gba kẹ́nìkan má níjẹ nìkan lọ àṣàkàṣà ni àṣà burúkú tí ò lè rí ìdíjókòó ni wọ́n lè fọgọ́rùn ọdún lò àbọ̀gọ́rùn ọdún púpọ̀ kódà wọ́n lè fẹ́ gbẹ̀rún ọdún lò ṣùgbọ́n gbà ọba yá àṣírí rẹ̀ ọ̀padà tú náà ni ilé yẹn jẹ́ ti àwọn ètò tí wọ́n tẹ̀lé láyé bíi socialism communism so gbogbo irú àwọn system yẹn kò pẹ́ kò jìnnà táṣírí àwọn system yìí náà fi tú pé a fẹ́kẹ́ nìkan níjọ nìkan lọ lórílẹ̀‐èdè wa à ń fẹ́ káwọn èèyàn dọ́gba kí gbogbo wọn á dà gẹ́gẹ́ bí òṣìṣẹ́ tí ń ṣiṣẹ́ fún bàbá kan nínú oko rẹ̀ tí wọ́n bá dáko rèké tẹ́nìkan ò sì ní ipò jọ ẹnìkan lọ ẹnìkan ò ní promotion jọ ẹnìkan lọ gbogbo wọn dọ́gba irú àwọn system báyìí ọlọ́run ọba ti padà tú àṣírí rẹ̀ ní àwọn kọ́ńtìrì bíi Eastern Europe nítorí pé àwọn tó ṣagbátẹrù rẹ̀ wọn náà làwọn Russia tí wọ́n gbé communism wọlé ayé bákan náà àwọn China náà àwọn náà ní communism and socialism nínú ètò gbogbo èèyàn kan wà ń lò tí òṣìṣẹ́ tí òṣìṣẹ́ ti ń dáko fúnjọba ẹnìkan ò gbọ́dọ̀ jẹ́ ẹnìkan lọ ó tilẹ̀ jẹ́ kó rí tiwọn náà dàrú nínú ọkọ̀ dàrú náà ó ń tò díẹ̀ díẹ̀ torí ẹ̀ làwọn náà ṣe lówó lọ́jà burata láwọn China ní ìsìn irú àwọn sísẹ́ẹ̀mù burúkú yẹn wọn náà nírú àwọn sísẹ́ẹ̀mù táwọn olórí láwọn ilẹ̀ lárúbáwá kan gbà ní àárín century, tó tán gẹ́gẹ́ bó ṣe ṣẹlẹ̀ ní Libya irú ẹ̀ náà ló ṣẹlẹ̀ ní Syria so sísẹ́mù socialism wípé àwọn fẹ́ sọ gbogbo ọmọ ìlú di ẹnìkan ò ní ju ẹnìkan lọ sísẹ́mù burúkú ni sísẹ́mù yìí Islam ò faramọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni kò faramọ́ capitalism capitalism tí. Si, wọ́n jẹ́ pé wọ́n fẹ́ náyà gan mọ́wó ẹ̀kọ́ gbogbo bẹ́ẹ̀ bá ṣe mọ́gbọ́n àrékérekè dá lẹ́yìn ọmọ kówó jọ ń tiyín kò bá jẹ́ pé oògùn àwọn aláìní náà lẹ́yìn máa lò sẹ́yìn ó fi máa dolówó nínú nǹkan tí capitalism tó mú wa nù Islam kò sí ntọ́kàn pẹ̀lú communism or socialism àbí capitalism or liberalism gbogbo ẹ̀ kò sí ti islam fẹ́ fi ṣe àlè islam ètò kan tó dájú tiẹ̀ ní gédégbé islam kọ gẹ́gẹ́ bí àkọọ́lẹ̀ ọlọ́run wípé gbogbo èèyàn pátá iná ni ó ní tiẹ̀ ọmọ ò ní tiẹ̀ bàbá ò ní tiẹ̀ ara ilé ò ní tiẹ̀ ara òkú ò ní tiẹ̀ islam kò sì díẹ̀ nìkan lọ́nà láti ní owó dé gbogbo ibi tó bá lè ní dé lópin ìgbà tí ó bá ti jọ́nà haram ní bá ń gbà láti fi kówó jọ tó bá yẹ pé ṣe halal lẹ́ bá ń ṣe tó ń wọlé tó ń tún wọlé tó ń tún wọlé tó ń tún wọlé islam ọmọ sọ fún ọ pé owó ìpọ̀ jù tó máa ṣiṣẹ́ rẹ̀ fún láti máa yọ ẹ̀tọ́ lọ nínú dúkìá rẹ̀ máa yọ zakat tó máa ti ṣe bẹ́ẹ̀ máa tún ṣe dáadáa sáwọn ẹni tó yẹ kó ṣe dáadáa sí. pé owó wa pọ̀ jù kò sí ń tọ́jọ bẹ́ẹ̀ àmọ́ wọn bú ebú pé owó wo lówó tọ́lọ́ owó àràmù ni ògbọ́ lọ́ mà gbowó ni wọ́n bá ń wá ẹni fún ná so ẹni tó n'ụwa rọf wọ ẹnu ara rẹ̀ ní jẹ́ńyà nítorí sọ fún wa ní ìsìn ní gbangba pé ọlọ́run ọba ó gbé kan yín ó gbéga lórí apá mi nínú arzikì a lè dọ́gba torí délé àwọn kan níjọ àwọn kan lọ láti jọta láyé ti dáyé báyìí ti wà náà àwọn kan mà níjọ àwọn kan lọ níjọ ló dé ṣebí sẹ́kàn náà là ń jọ ń ṣe àwa sì ti wà lẹ́nu rẹ̀ kó tó di pọ́ wá bá wa ń bẹ̀ kìí ṣàwíjàre kankan nítorí pé arzikì tiẹ̀ tọ́lọ̀ ń kọ́ ma kìí ṣe tiẹ̀ tiẹ̀ kìí ṣe tiẹ̀ oníkálukú kó mójútó tiẹ̀ àmọ́ pé hàn tọwọ arọrùn náà ni ebi tẹta wa náà ṣe nu àbẹ kúkú sọ̀rọ̀ kẹ sojú abẹ ń kókó gun owó ní ṣe tòbí yorùbá ni máa sọ lẹ́yìn nígbà tí wọn bá ti dángájíá níbi àti kọjú mọ́sẹ̀ wọn bó ṣe yẹ tí wọn bá ti fìdí rẹmi níbi àti ṣe ìdíje tó má ìgbà náà náà máa fẹnu wa rọ́ọ̀fù pé ẹnìkan dọ́gbọ́n sí tiẹ̀ ni tòǹtòsí dájú náà ni pé òun náà ti dọ́gbọ́n sí tiẹ̀ títí kò dún ó lù bàbà bà títí kò dún ló fi kúkú wá rọ síbi pé oògùn ní ṣe oògùn owó ní ṣe ọlọ́run bá ní sọ fún ayé o ó lóun máa ń gbé àwọn kan ga lórí àwọn kan nínú ara ẹ rí i pé láti ká nàbí sallallahu alaihi kó tó dé. làwọn èèyàn ti máa sọ nípa ẹnìkan kọ́rùnà kọ́rùnà yìí olówó ńlá ni kìí ṣe olówó kékeré kódà ilé owó rẹ̀ níbi tá a máa kó owó pamọ́ sí kọ́kọ́rọ́ tí wọ́n fi a máa gba agbára lọ́dọ̀ àwọn géńdé kan ṣé bá àwọn kọ́kọ́rọ́ la sọ́ọ̀pù yìí tá a mọ̀ pa gbé nǹkan bó tilẹ̀ jẹ́ pé a lè sọ pé láyé ìgbà náà ni nípe torí tí wọ́n bá rọ àgádágodo wọ́n tún rọ kọ́kọ́rọ́ tiẹ̀ náà yóò gùn ju pọ̀pá lọ wọ́n nígbà yẹn kọ́kọ́rọ́ tí wọ́n fi sí àgádágodo ilé owó rẹ̀ a máa gbàgbára lọ́dọ̀ àwọn géńdé abisanlápá so a jẹ́ pé bó làgádágodo wọn ti wá tó ìta wá sadúró àgádágodo tá à ń fadúró kọ́kọ́rọ́ yẹn sí. Si a ṣe ń torí ẹ̀ ilé owó òun adúrò owó wo ni ó wà ń bẹ̀ yọ kọjá bí kí a fò so tó bá jẹ́ bẹ́ẹ̀ ajẹ́pọ́lọ̀ wọn bá ti ń gbá àwọn kan ga lórí àwọn kan kìí sóyìn bẹ́ẹ̀ náà ni láyé anábì Muhammad sallallahu alaihi wa sallam àmọ́ nípa àwọn sàhábà gan sẹ́kọ̀ àwọn náà olówó ńlá ni wọ́n kẹ́bí aṣíwájú wa Uthman ibn Affan radiyallahu anhu olówó ńlá ni Uthman yìí ṣaláìní rárá rárá Usman sì ná owó rẹ̀ yìí ó fi rìn sí Ọlọ́run ọba lọ́wọ́ ni àyìnbáyé nǹkan ló ṣẹlẹ̀ lánàbí sọ pé ta ni ọ̀ náwó sí kọ́lọ́n ọba fún lálùjẹmọ tó ẹ pé ààrẹ lomi ìsì àfi Usman radiyallahu ta'ala anhu wa arda akramakumullah bẹ́ẹ̀ náà láyé gbogbo àwọn olówó wà ń bẹ gbogbo oníkálukú wa náà bá ti rí kálukú wa lólówó nítorí pé alihamudulilayi níta ni lè má pọ̀ ṣùgbọ́n kálukú ní tiẹ̀ àbí òní tiẹ̀ gbogbo àná là ní tiwa bá a ṣe wá ní tọ́pọ̀ bá a ṣe ní tí ọ̀pọ̀ àlejò jẹ́sà wà wù nínú gbogbo nǹkan ẹnìkan ò ní lọ náà ni eléyìí yóò máa dín lára kù ìgbàtọ́ ẹ̀kọ́ bá tó ní wá tó dá wa ní sọ pé bó ṣe wù ọ́n ló ń tọrọ àwọn ẹ̀dọ́ yìí òun ọ̀dá yín pé kẹ́ ẹ dọ́gba nínú níní. òun ṣe apá kan yín lẹ́ni tó níjọ apá kan lọ. ẹ ti máa wò ọlọ́wọ́n bíi orí pín ọlọ́wọ́n bíi sì fi ìmọ̀ èsì pín torí ẹ ọlọ́wọ́n bíi ẹlẹ́dà agbówó fọmọdé àṣà ìfàgbàlagbà ọlọ́wọ́n ẹlẹ́dà wa àṣà láìní lólówó si bó torí ẹ wọ́n ينال الفتى من عيشه وهو جاهل ويكد الفتى من عيشه وهو عالم ولو كانت الأرزاق تجري على الحجة لمتن إذن من جهلهن البهائم واني يا مالين كان لي أيكو جو يا مالين كان لا أيكو جو أي يا ما سيبدا مكة تنتقلاني تنتقلاني ìyá sì máa jẹ ìyànjú ti táyà mọ́tò lọ tí ó sì jẹ́ pé olùmọ̀ọ́yà wọ́n ní tó bá kú ìmọ̀ tí kálukú ní lọ́lọ́run ó fi máa pín àrídòkè ní gbogbo ẹranko ní ọba kú sólùmọ̀ làwọn ẹranko ní sólùmọ̀ gbogbo wọn ní ọba kú àmọ́ wọn ń jẹ wọ́n yó ọmọ èèyàn sì lè máa gbébi kó wọn máa pariwo torí ẹ̀ ọlọ́run ti sọ pé òun ò pín àrídòkè kí ti ẹnìkan dọ́gba pẹ̀lú ti ẹnìkan ó lòun fún àwọn kan ju àwọn kan lọ so eléyìí túmọ̀ sí pé tí mo bá rí kọ́ lòun fẹ́ nìkan ju tèmi lọ ṣé ó yẹ kí n máa bá a bínú ṣé ó yẹ kí n máa fapá jánú nítorí pé tó bá ń bínú tó ń fapá jánú bẹ́ẹ̀ ọlọ́run gan ló bá bínú ọlọ́run ló sọ pé bó ṣe tó ti ọ̀dà tó ẹ wá dì í mú sẹ́rí láyé yìí àní fẹ́ pọ́mi yóò sì máa ṣe náà nù tí kálukú wá tí ìtẹ́rí gbà sọ ẹni tó bá ti rí pé nìkan ní jù lọ nínú ilé ayé wa yìí yóò máa ní nǹkan kan ní sẹ́ni tó ní jù lọ ni lọ́n bá sà nítorí pé nílé ayé ọlọ́run sọ ó fi hàn án pé ìgbà tá a bá tún wà lẹ́jẹ̀nà lòun ó tún mú lára kọnu kọ̀ọ̀kan tí máa bẹ́ẹ̀ ní ẹ̀mí ẹnìkan sẹ́lòmíì ọlọ́run ó tún mú kó náà kankan lóko wa mọ́nilẹ̀ ayé ń bí ẹni tí ò bá ní mánì gidi ẹ rí i pé yóò ṣe lára débi pé yọ hàn yóò ṣe lára débi pé yọ hàn so ìwọ tó bá ń ṣe lára rẹ wọ́n ló fi sùúrù kọ́rọ̀ rẹ wọ́n ló fi sùúrù kọ́rọ̀ rẹ nítorí pé ní tí ó mú wọn máa ṣe lára rẹ ó rẹ nì tí wọn náà bá wá sọ pé ìfẹ́ kẹ́nìkan ṣe lára tèmi mọ́ ẹ̀jẹ̀ ráyé gbé àfà ọba ara rẹ dúró bàbá tí wàá bá ara rẹ ń zero level yẹn jẹ bọ́ọ̀lù torí ẹ̀ ló ṣe ń bẹ́ẹ̀ nù àdúrà táwọn lárúbọ àwọn àti pé ọlọ́run dé kí ẹni tí ọmọ ṣe lára rẹ pọ̀ nítorí pé tẹ́ni tí ń ṣe lára èèyàn bá fi lè lọ pọ̀ orí pọ̀ nìyẹn orí pọ̀ nìyẹn àmì ẹni tí ò ní nǹkan kan ẹ̀ kẹ̀kẹ́ ni wọ́n fẹ́ léyìn lẹ̀ sáfẹ́ léyìn lẹ̀ ẹ̀fẹ́ léyìn lẹ̀ yẹn pé tiẹ̀ ti bà so torí de eléyìí a gbọ́dọ̀ lọ mọ̀ pé ẹnìkan níjọ ẹnìkan lọ ẹ lè parẹ́ ìmánì làwọn máa fi gbé ẹ gbọdọ sí lára ẹni tó níjù yìí lọ nítorí tí ọba jẹ́ bẹ́ẹ̀ ìlara ni yìí náà ìlara onílara ni náà nítorí pé bẹ́ẹ̀ yìí ṣe ń lára ẹnìkan torí pé ó lọ sẹ́wọ̀n kọ́ yẹn náà tó tún bẹ láyé lọ so táwọn náà bá dojú lára tiwọn náà kọ yín dájú pé ló ṣe jẹ́ pé a àwọn kan máa níjọ àwọn kan lọ náà. pápẹ́lẹ́ adé àwọn àwọn agbáwájú ilé ẹnìkan kọjá asáàlì kan so àgbo bíi ọgbọ̀n bíi ogójì wọ́n mọ́lẹ̀ ọkọ̀ kan nínú àwọn àgbo tó sì so mọ́lẹ̀ bíi ọgbọ̀n bíi ogójì ó tó rárú àgbo tiwa tó tóbi ju owó rẹ lọ táwa so mọ́lẹ̀ ẹyọ kan tí wọ́n rà ti ogún àwọn sì so bí ọgbọ̀n àbí ogójì mọ́lẹ̀ rẹ láwọn àgbò giriwo giriwo giriwo ẹ wá tó fẹ́ bara yín lọ́kàn jẹ́ sí pé ẹ dákun ṣé àwọn èèyàn tó ń gbélé yìí lọ́pọ̀ tó báyìí ni ni wọ́n fi ra gbogbo àgbò yìí ni táwọn kọ́ ọ lọ fẹ́ taná ní rárá o tí bàbá baálé wa náà ni àwọn ni wọ́n ní gbogbo àgbò bí ọgbọ̀n bí ogójì sẹ́wọ̀n pé bẹ́ẹ̀ yàn bá ní mánì ní rọrùn sùn jọ. so ó lè bá pé bóòlù ọlọ́run ṣe tótó èèyàn kan láyé yìí láyé kan náà tá a jọ wà ìwọ ọlọ́ọ̀ o sì sílẹ̀ ń pàgbò bí ọgbọ̀n bí ogójì ìwọ ọlọ́ọ̀ ẹyọ tí ò ju róńdó lọ wá fún fóun ẹni tí bá ti ń wá wàhálà ni wọ́n máa fáìlì ní ìsìnkú rẹ nìkan nu mọ́tò mọ́tò ga á kí sẹ́yìn lẹ́ni mọ́tò kọ̀ọ̀bá àmọ́jẹ́ torí pé tí ẹ̀ máa ti ń wádìí ẹ̀ ń wá bàǹjẹ́ ni ìrora débi là má wò bẹ́ẹ̀ ẹ̀kọ́jú máa ti yín ẹ̀sìn máa fi ọlọ́run kọ́ bá yín fà lùbáríkà sí ti yín náà sọ àmọ́jọ́ tí yẹn bá ti ń taná wá tí òun tẹ̀ ń taná wá di pé inú inú létí ẹ ilé yìí ṣé ilé yín ni àbí báwo orí mi inú ilé òun tún béèrè pé ta ni mo ní kí n béèrè bóyá ẹ̀ rẹ̀ ni ọlọ́run ní jẹ́mi ọ̀rá padà sí gbogbo lọ́ba fi ó tún sáǹpù ẹ̀fẹ́ mi mọ́ ní wọ́n wá rọra wọlé tiẹ̀ tó ń wù pé wá ní ìta àwọn àbẹ́rẹ́ rí sábà lọ́ba dàbí ilé búrẹ́dì pé lẹ́gbẹ̀ẹ́ ilé ẹni tó rí kí wọ́n lọ bó ló ti á tò bó ni ò ti tò ó ti gbàgbé pàwọn kan ò tí ì rí lẹ́ra à ń bọ̀ síbọ̀ sí wọ́n kọrú èyí tí wọ́n ń pè lé búrẹ́dì so torí ẹ̀ ẹ jẹ́ ká dì í mú bẹ́ẹ̀ gbogbo nǹkan bẹ́ẹ̀ ni láyé kọ̀ bá jọ̀wọ́

ní oṣù tiwa náà mọ́jọ́ téèyàn bá ti mọ gbogbo ọlá fọlọ́run ọba tó lọ́lá tẹ́ pé gbogbo ń ọba rí tó dáa yọ́bọ̀ ọlọ́kàn jẹ́ náà ní ọkọ lẹ́tà sárùn ọkọ lẹ́tà sámodi táwọn bàbá ńlá rẹ̀ ọ̀mọ́rù rẹ̀ rí nítorí pé ńgbà tí ẹ̀jẹ̀ bá ń rún rúkúrú èèyàn rẹ̀ ká rẹ̀ tí òun fún apá kan nínú yín lájùlọ lórí apá kejì nínú àrísìkí síbẹ̀ yìí náà mọ̀ pé ìwọ tó ní àtẹni tí kò ní lọ́dọ̀ Ọlọ́run wà láàlú ẹ̀dọ́gba nítorí pé ẹni tó ní kí lọ́jọ́ sọ́lọ̀ ẹ̀rù ọlọ ẹni tí ò ní náà kọ́ ẹ̀rù ọlọ ibi táyìn ti lè gbanu táàpọ̀ ẹ̀rọ rọ̀ sọ òun náà ní kó jẹ́ pé ẹni táwa pé ní òun kò ní rárá tẹ̀sí máa pé kò ní rárá asọ́dún ni níbi ọlọ́run bá ti tolé ayé asọ́dún burúkú ni kò ní rárá nítorí kò ní burú burú burú kó bá jẹ́ náírà lẹ́yìn bá ná kéèyàn má ní kọ́bọ̀ níbi tí wọ́n ti ń ná owó orí sí mi bí dọ́là tí wọ́n bá ń ná nílùú yẹn ẹ́ẹ̀rì tí wọ́n ń pè ní pẹ́ǹsì kò lè burú burú kẹ́ẹ̀ má nìkan kọ́dà ẹ dákun ẹ bá mi wẹ́ nìkan tí ò ní rárá wa ẹgbẹ́ bù sẹ́yìn ti lè gbanu sọ́lọ̀ ẹ lè rẹ́ nìkan kò ní rárá mú wa láyé yìí nítorí pé ẹni tẹ́ ẹni kò ní rárá ọlá sọ lára àbí òní aṣọ owó ni àbí ètò owó ni nítorí pé ní ní ní tó sì jẹ́ pásọ yẹn ń bẹ lọ́rùn rẹ̀ àmọ́ torí pé kò ní kọ́bọ̀ kan a lè sọ pé kò ní torí pé kò tí ì kù torí tó bá ti kú tán kọ́ aṣọ tó wà lọ́rùn rẹ̀ náà ń kọ́ owó ni wọ́n fẹ́ bọ́kọ̀ ká fi gbá pààrọ̀ owó lòna torí ọlọ́run bá fún apá kan wa lájùlọ lórí apá kan ẹ wá wò wò ẹni tó lọ́wọ́n bá fún lájùlọ lórí tiwa kí ló gbé fọlọ̀ kí ló gbé fọlọ̀ tó fi jẹ́ pé tiẹ̀ ju tiwa lọ ìdílé wo ló ti jáde tó fi jẹ́ pé torí ìdílé tiẹ̀ ló fi jù wá lọ kí ni bàbá rẹ̀ fi pamọ́ fọlọ̀ tọ́lọ̀ ń fi tìtorí rẹ̀ tó ń bẹ̀ gbogbo eléyìí ò ní ìtumọ̀ kankan ní bó bá ti wọ́ ọlọ́run ló máa ń ṣe nǹkan rẹ̀ tó bá ti wọ́ ọlọ́run ló máa ń ṣe nǹkan rẹ̀ Yorùbá ló máa ń sọ pé ìwọ ọ̀rẹ́ ni tọ́lọ̀ ń fún ọ lówó bó ti ṣe fún ọ lówó yìí ọ̀bá jáfin mẹ́rin náà lọ ibi tó ti gbé yan orí tiẹ̀ kémi náà lọ yan tèmi. àbẹ́ ẹ̀gbọ́n tí yorùbá máa sọ bẹ́ẹ̀ wípé kí ẹrù wo lọ fẹ́ gbà lọ́dọ̀ mi dàpọ̀ kó o mú mi lọ síbi tó o ti gbé yanrí tiẹ̀ náà kó rí tèmi náà lè bá a dá bí tiẹ̀ náà ti dà tó kí n mórí irọ́ tán lọ yàn ọlọ́run bá ti pa kọ́lẹ̀ ń tọ́jú ó ti kọ́ ó ti kọ́ náà ni torí de ilé ńtọ́lọ̀ nǹkan mọ́ kálukú bí ọ̀sẹ̀ náà ni ọ̀rọ̀ pé ìyàwó lè jẹ́ kọjá bàbá. kó tún jọma kọjọmọ ọma yorùbá lẹ́bù ni àmọ́ iye tó jẹ́ pé yànjẹ wọn bá ń sílẹ̀sílẹ̀ àbí mẹ́ẹ̀ẹ́dógún tó bá sì wọ́ lọ́n akpẹ́kọ́ ọmọ olówó akpẹ́kí bàbá olówó akpẹ́kí bàbá bàbá olówó ẹ̀ wá nífẹ̀ẹ́ rẹ nìkan mú wánu fámìlì tọ́jọ́ lóṣù irú rẹ wà láyé wáyé so ọlọ́run bá ló pin bó ṣe fẹ́ ìdílé mi ti lè wà títí kí wọ́n mọ̀ pé láyé yìí kọ̀ dájú pé nìkan lè lówó nu fámìlì mà lọ́mọ kọ́ bá yọjú ní ọba jẹ́ pé ní gbogbo agbọn bíi tá a wà láyé kò sẹ́ni tó lówó tó wọ́n lè ní gbogbo áfíríkà kò sẹ́ni tó lówó tó tó ń gan tí wọ́n nìkan wá sàlàyé ìdí abájọ bó ló ṣe rówó tí wọ́n sàpè táwọn àbá ń dúpẹ́ fọlọ́ èmi ọ̀mà yín kò tí ẹ̀ sí tí mo lè sọ pé orí ọlọ́ọ̀ni sẹ́ẹ̀sì mọ̀ kárìsì kì bó ṣe rí nù tọ́lọ́n bá fẹ́ rọ̀yàn lọ́rọ̀ kò bùkátà ogun ibi jókòó sí náà lẹ́ jókòó sí ẹnìkan kan pè yín ni pé wọ́n ti ń ṣe sẹ̀mọ́bìtà oríṣi tuntun kan kọ́mpìnì tó sì ń ṣe kọ́mpìnì tuntun ni àwọn àmọ̀ bẹ́ẹ̀ bá lè máa bá mákẹ́tì ẹ̀ wọ́n fẹ́ kẹ́ ẹ̀ di gbogbo south west kẹ́ ẹ̀ dì mú ẹ̀ bá mákẹ́tì ẹ̀ wá ní kílọ̀bù ń sìn tí ó sọ fún òun ò lè gbé kunlé mú wọ́n bá ní sọ tírélà márùn lákọ̀ọ́kọ́ ránṣẹ́ náà káwọ́ bẹ́ẹ̀ ti sì tèrè dà àfà bó ṣe tírélà ń ṣe ń dé tàìdì ọwọ́ sampo bíi márùn kan ti kó ránṣẹ́ sí ọ tó ti wọ́ bí tó ti wọ́ bí làwọn èèyàn bá ń bò àwa ní di one thousand bags àwa ní di five thousand bags àwa ní di kíní sẹ̀mú bíi taba ọba ọba má gbogbo ẹni tí sìn gbàǹsàn wò ni àfa làwọn bá sọ pé gbogbo ọjà tó ta yẹn ọlẹ́tọ̀ sí twenty five percent rẹ̀ tírélà bá ń wọlé tírélà bá ń wọlé ìwọ tó jẹ́ pé lánàá ó dilẹ̀ fún gbogbo òfófó ó dilẹ̀ fún gbogbo ẹ̀gàn ó dilẹ̀ fún gbogbo òrànù àti régbè àti rà ní ọba di pé wọn ò rí ọmọ o ń bọ́n bàbá wa kọ́dà wọn ti dé mọ́kúá wọn tún láwọn fẹ́ gba north central wàláì bá gbogbo àwọn tó lówó yìí tó máa ń sọ history wọn fún kì í sábà ju àsìkò kékeré lọ báyìí opportunity lówó torí ẹ̀ ló ti jẹ́ pé èèyàn gbọ́dọ̀ máa jókòó tẹ̀tẹ̀rẹ̀ èèyàn gbọ́dọ̀ smart tọ́lọ́n bá kọ́ àrísìkì mọ̀ táyé rẹ̀ bá dé ẹni tó mọ̀ láti bí oṣù mẹ́fà sẹ́yìn tó bá rí ọ ọgọ́kùn òní sọpọ́ lọ sẹ́sùn nítorí pé tọpọtínítì ń bá dé wọ́gbọ̀n ní màbí tó wọ̀n ti wà torí ẹ̀ tọ́lọ́n bá kọ́ ọmọ yẹn èèyàn ò ní náà ni a sì ti mà pípẹ́ àrísìkì tọ́lọ́n ọba ni ọlọ́mọ ń ni tó bá fẹ́ gẹ́gẹ́ ti ṣe fẹ́ kò sí pé owó níní ó níra owó ò níra tọ́lọ́mùbá pọ́ mọ́ wàá nì àmọ́ ká lówó kọ́ lọ́jà àwa gẹ́gẹ́ bíi mùsùlùmí ká lówó ká sì tún bẹ lórí pé à ń sin lọ́n owó wa gan tún fi sin lọ́n ó ní bàbàrà nítorí pé owó lásán kì í sóríire o mọkàn lówó lásán ẹrù owó ń bẹ kèé sórí ilé jama wàláhi tàláhi inú ma jẹ sábàbí orí ibu ni wàlẹ́sọ̀ àrẹ sàcádà tẹ jẹ́ màmẹ́lì wàlẹ́kìn nàtàkì yahuwa sàcídù kakowójọ kakowójọ kakowójọ kakowójọ kọ́ lóríire wọ́n ní ta ló lóríire ẹni tí bá ń bẹ̀ wọ̀ lọ. torí ẹ̀ lànà ìṣòro wa àti ìṣúná sọ pé owó tó dáa jù òun lówó tọ́lọ̀ ń kú sọ́dọ̀ ẹrú ọlọ́run tí ń sin lọ nítorí pé lówó bá wà lọ́dọ̀ ẹrú ọlọ́run tí ń sin lọ owó ò ní sì darí owó ò ní sì lọ́nà síbẹ̀ yìí náà èló lẹ́lòmíì nínú ìsìn tó fi dọ̀tọ̀ lọ ọba tó fún lówó náà ó tún dọ̀tà rẹ̀ gbogbo owó tó yẹ chẹ́ǹjì nù yóò sì ti torí rẹ̀ dọ̀tọ̀ lọ ẹ pè wá sí náà sọ pé ah, ẹ̀yin pé àwọn ti àwọn káfárọ́ tó dáńkọ́ làwọn ti gòkè odò ń ta àwọn afárọ́ ọ̀dà ọjọ́ bẹ́ẹ̀ lójú òpònú rẹ ni níjọ́ táfárọ́ ọ̀dà ń bọ̀ wá tó rí tọ́ bára rẹ náà jahanna nígbà tó bá gbẹ́sẹ̀ lórí sirat tẹ́sẹ̀ rí ìjọ náà pàfárá dàbí ọ̀dà ìjọ náà kó o ti gòkè odò ọwọ́ àdàmọ́ lẹ́sẹ̀ ń ṣe bẹ́ẹ̀ tí bàbá kan bá wà tó bá bímọ púpọ̀ ọmọ kan wá ló àwọn ọmọ mi ọ̀wá ni gbogbo àwọn ọmọ tí ò ní wọ́n gbà wọn náà tún struggle bọ́tílẹ̀ kan láàrin ẹni tọ́lọ̀ ń fún yín ní máa rántí àwọn bọ̀dá rẹ̀ àwọn àbúrò rẹ̀ àwọn àǹtí rẹ̀ sẹ́wọ̀n kó lówó kan láàrin òtòsí bíi mẹ́ẹ̀ẹ́dógún òtòsí ti di mélòó mẹ́ẹ̀ẹ́dínlógún torí pé òun náà gan kò ní gbádùn gbogbo ntí kálukú lè dá ṣe wọn ò ní dá ṣe wọn wá bá náà ni sọmọ kọ́ lọ́n fún wọn lówó ká lè máa gbá ni owó gbogbo wa lọ́lọ́ ń kó sí wọn lọ́dọ̀ so gbogbo ẹ̀ wọ́n pa lówe fún ọ lóríṣiríṣi tó ò tún gbọ́dọ̀ sọ̀rọ̀ so bóun ń ṣe wá ń sànù wọn ọ̀pọ̀ àìmọye wọn wọ́n lè máa hùwà ẹni tó múre wípé kò tiẹ̀ pa wọn kò dá wọn dára wọn ẹjẹ́ kó wọn á dàgbà tọ́mọ wọn á dàgbà ìtọ́jú ọkùnrin fẹ́yàwó ìtọ́jú obìnrin lọ sílé ọkọ àwọn ará yìí padà pé ẹlòmíín náà nínú àwọn ọmọ tí ò ní o òun náà ti padà dẹni tó ní ẹ wá wo àbádé rẹ nínú ìdílé Yorùbá ntí wọn padà ni pé àwọn ìyàwó àwọn ọmọkùnrin o kódà ẹlòmíràn láyà débi pé yọ kọ̀nfrọ́ǹtì bàbá ọkọ rẹ̀ wípé bàbá bàbá gbogbo àwọn ọmọ yín lẹ forí wọn gbá pààrọ̀ nítorí lágbájá nínú yorùbá lẹ́gùn wàláyé kọ́lọ̀ ń dákun kó gbogbo aláṣírí ọmọ dáwà dábùkátà wa mẹ́wàá ń ṣẹlẹ̀ lábẹ́ sánmà yìí tí bàbá yẹn bá ti palẹ̀ máa kó lè gbọ́rú rẹ̀ lẹ̀ bàbá mi máa ní stroke èmi náà àwọn ọmọ tí mo bí ni wọn á lọ forí àwọn kan gba pààrọ̀ fọ́kàn àwọn ẹ dákun kí ni dùnú bàbá bí kí gbogbo ọmọ rẹ̀ ó ní kọ́ ni nítorí yóò jẹ́ kí àwọn awuyewuye tí wọ́n máa ṣẹlẹ̀ lé rẹ̀ kó ọmọ wọn bá. torí pẹ́jọ́ tí ọma máa gbé kánà bọda pé bọda wọ̀ sánú wa bọ̀dá àǹtí wọ̀ sánú wa bọ̀dá wọ̀ sánú àǹtí wọ̀ sánú wa ńgbà kálukú bá ti ní tiẹ̀ ńkọ́ ṣé ẹ mú ti bọ̀dá kan gbọ́ ẹ mú ti àǹtí kan gbọ́ nítorí pé ìmánì lè bàjẹ́ nínú Yorùbá iná ló máa lágbára láti ọmọ àbí bàbá lágbára láti ọmọ torí ẹ ọlọ́run ọba ló máa ń jẹ́ kẹ́nìkan ní kẹ́nìkan ọmọ nì sẹ́nìkan wá wà nù wa tó jẹ́ kó lè fún wa lówó tó jẹ́ pé yóò dẹ́rù òṣì tí ń bẹ pẹ̀lú wa òṣì ọ̀wà àṣà sẹ́nìkan wà bẹ́ẹ̀ láyé wọn ò ní bí yàrá yàrá rẹ̀ á ń bọ̀sibọ́sí pé wọ́n bí yàrá rẹ̀ á ń bọ̀sibọ́sí pé wọ́n bí ọ̀ nítorí pé tí máa tún díjà lẹ́nu ìyẹn gbogbo ó ti máa fún mi kò kò fún yàn lówó gidi ẹnu ò tiẹ̀ ń àbí òye èmi kọ́ ní fọ́ lówó gidi ta ni ó fún yàn lówó Allah torí pé tá a bá ti fojú wa sọ́dọ̀ ọlọ ìyọ́ wa wa fámìlì ló ti tún torí irú eléyìí àwọn sọ pé kó gbé owó gidi ẹ dákun kí ni owó gidi náà ókè kápẹ́ nìkan fún wa ní fifty million láì ìbá nà ẹ̀yẹ́ máa mú tọrọ sisi rọmọdán làwọn ní tọba di rọmọdán tí ń bọ̀ ẹ sọ yìí tọba kù yọ yà yín lẹ́nu pé bọmọ ti náwó ìtàn bẹ́ẹ̀ èèyàn ò lè sọyàn dolówó èèyàn kan ò sì tó lè sọyàn dolówó Ọlọ́run ní máa rọyàn lọ́rọ̀ nítorí pé tó máa ń ka ìtàn gbésí ayé àwọn míì fún yín ẹ̀yin náà gbà bẹ́ẹ̀ pé èèyàn ò lè sọyàn dolówó ìgbà tí àwọn àbúrò tó máa ń bẹ̀gbọ́n wọn jà torí pé ẹ rí i pé aráyé kún mọ́ alábòsí gbogbo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yìn àbòsí ni wọ́n máa gbè ìgbà tí àwọn àbúrò yẹn ń pariwo pẹ́gbọ́n àwọn kò wọ àwọn sẹ̀kan ẹ rí i pé gbogbo ayé alábòsí ẹ̀yìn àwọn àbúrò ni wọ́n ṣe kí ni ni wọ́n pọ̀ sí àwọn òní fẹ́ máa kí lọ́sẹ̀lẹ̀ hmm, ẹ̀gbọ́n yín èèyàn kú ni èèyàn kú sẹ̀tánì gbáńjá tún ni kò sí wàhálà tẹ́yìn bá wá láǹfààní àti fọ̀rọ̀ wẹ́gàn lẹ́nu wò tẹ́yìn náà bá ti tẹnu wa rọ́ fún ẹ̀ ní mọ̀gbà tẹ́ mọ̀ sọ pé kò forí jìn tẹ́gbọ́n yẹn bá sí fáìlì ń gbà mí ó lè sọ pé kílẹ̀ tún fẹ́ kó òun ṣe lẹ́ẹ̀kan ṣoṣo òun ti fún àbúrò òun ní two hundred and fifty million rí orí èyàn ó sì fẹ́ fò two what kì í mà ṣe thousand kọ́tà àbí kò sí tó bílíọ̀nù òun ti fún ní two hundred and fifty million quarter billion quarter billion ó sì para bárabarabòrabò owó parẹ́ ó tún ti sáde so gbogbo àwọn agbọ̀nradùn àwọn afẹnuwa rọ́ọ̀fù tí gbé wọn wọ jahannama rọrùn sáwọn gbọ́n pa gbogbo eléyìí tí yorùbá bá ti ní ẹgbẹ́ fọlọ́wọ́n bá sì kọ́ pé yọ̀ọ́ tara rẹ̀ dolówó tún fún lómìnira ni ẹgbọ́rọ̀. <laughs> so torí di eléyìí ẹnìkan ò lè sọ ẹnìkan di olówó ta ni sọ yẹn dolówó Allahu Rabbul Alamin. فما الذين فضلوا براد رزقهم على ما ملكت أيمانهم ẹ wá wo àpèjúwe ńlá lọ́lọ́wọ́n bá fi ń lélẹ̀ yó àwọn ẹni tá a fún lọ́lá láàrin àwọn ẹni tá a rọ̀ lọ́rọ̀ láàrin àwọn ẹni tá a gbé lọ́wọ́ sókè láàrin yín kọ̀mọ̀ lè ṣeé ṣe kí wọ́n wá kó àrísìkí wọn dáa fún wa kí wọ́n kó wa wọ́n wá pe àwọn ẹrú wọn tí wọ́n ní ìkápá lé lórí bí ẹ̀yin ẹrú wa tó ṣe pa alágbára lórí àti tàyín bó ṣe wù wá àrísìkí ni ọlọ́run ló fún wa ọ̀ya ẹ̀yin ọ̀jọ̀gbọ́n ẹ bá ní kọ́ bẹ́ẹ̀ bọ́ ẹ bá ní pín sí ẹ bá ní pín sí ọ̀nà méjì lọ́gbọọgba káwọn oko kan káwọn ẹrú oko kan tálọ́jẹ́ dánrú ẹ̀ wò ṣé ẹnìkan ti rú ẹ̀ nígbà tí èsì kò rí dàrú ẹ wá wo àpèjúwe tọ́lọ́ fi lé ọlọ́run tún sọ pé àwọn ọmọ yín o àwọn ẹrú ni ta ni wọ́n ń pè lẹ́rú òun náà ni kèfèrí tá a mú lójú ogun tọ́yẹ pé ńgbà tá a borí wọn lójú ogun àwa kó wọn olórí wa tọ́jọ́ gagun olórí àwọn mùsùlùmí ọwọ́ á ní ká má pa wọn a sì ní fi wọn gba pààrọ̀ a sì ní pé kí wọ́n rárá wọn padà ṣùgbọ́n a sọ gbogbo wọn dẹrú àwọn ẹrú nù wọn wá pín wọn fáwọn jagunjagun nínú eré ogun nù ẹrú tó ṣe é pé tí ò bá sí Islam kò gbọ́dọ̀ jókòó níbi tó lówó rẹ̀ jókòó sí tí ò bá sí islam olówó rẹ̀ gbọ́dọ̀ máa sọ̀rọ̀ kó náà tún máa sọ̀rọ̀ ọlọ́run àti pé ẹ̀yin tọ́lọ̀ ń fún àrísìkì tẹ́ gbà láti kó gbogbo àrísìkì yín jáde kẹ́ wá pín sí ọ̀nà méjì lọ́gbọọgba kẹ́yìn okó kan káwọn ẹrú yín okó kan fẹ̀hún bí ìfẹ̀wá kẹ́yìn àtàwọn ẹrú wa jọ dọ́gba nù àrísìkì tani ọ̀jẹ̀ dọ́rú ẹ̀wù ọlọ́mọdé ọlọ́run ní tọ́ba jẹ́ bẹ́ẹ̀ ẹ̀yin ò ní gbà láti jẹ́ orogún pẹ̀lú àwọn ẹrú yín nínú àrísìkí yín báwo wá lẹ́yìn wá ṣe ń fẹ̀dọ̀ ọlọ́run sorogún fọ́lọ́run nínú ẹ̀tọ́ rẹ̀ ọlọ́run ló dá gbogbo nǹkan ọlọ́run ló ní gbogbo nǹkan ọlọ́run ní gbogbo nǹkan gbọ́dọ̀ máa jọ́sìn fún ẹ̀yin ẹrú tọ́lọ̀ wọn bá wá dá ẹ̀yin ò ní gbà kárìsìkì yín ó jẹ́ pínpín láàrin yín àtẹrú yín báwo wà lẹ ti gbẹtọ Ọlọ́run ọba yín tẹwọn à ń pín láàrin Ọlọ́run àtọkánú ẹ̀dá tọlọ dá tẹwàá sọ pé bẹ́ẹ̀ sì ń sin náà lẹ ń sin Ṣàngó bẹ́ẹ̀ sì ń sin náà lẹ ń sin Ògún bẹ́ẹ̀ sì ń sin náà lẹ́yìn náà lẹ ń sin Ọ̀ṣun Òṣogbo bẹ́ẹ̀ sì ń sin náà lẹ ń sin màláìka bẹ́ẹ̀ sì ń sin náà lẹ ń sin ànábì Ìsá a'udhu billahi minash shaitani ṣé bẹ́ẹ̀ yín náà jẹ́ gbà kó jẹ́ párìsì kí yín ọ̀jẹ̀ pínpín láàrin yín àtàwọn ẹrú yín bó o wá ní ẹ̀tọ́ ọlọ́run ti wá jẹ́ pínpín láàrin ọlọ́run àtọ̀kan nínú àwọn ẹrú ẹ̀ nǹkan iná ti rí bí ọmọ èèyàn ṣe yẹ alábòsí báyìí alábòsí gidi lọmọ èèyàn torí ẹ̀ afabi ni'amati llahi yajhadun ṣé ìdẹ̀rọ̀ ọlọ́ tọ́lọ̀ wọn bá ti iná ni ẹ̀wọ̀n ń pọ̀ bíi ẹ gbà kọlọ ló da gbogbo nǹkan lẹ́yìn fífẹ lomi ìṣòro ogun pẹ̀lú àbí ẹ ń ṣàtakò fọlọ lórí kọlọ sí àbí tẹ ẹ bá jẹ kẹ gbà pé gbogbo ń tẹ́ ń pè lẹ́yìn ọlọ́run náà bá ní ìkápá kan lórí nǹkan kan nù sánmà àtìlẹ̀ kí lẹ́ ń pè wọ́n sí tí ọba jẹ kẹ gbà páwọn náà ní ìkápá lórí nǹkan kan nínú sánmà àtìlẹ̀ ẹ sì náà lólúwa yín kí ló dé yìí irin pàǹtí tẹ kójọ ẹ lóun ní jógùn ẹ wá ń forí balẹ̀ fún irin tọ́jẹ́ dòtí tọ́jẹ́ pàǹtí tó yẹ kẹ́ ẹ kó padà sílé ìdórin kí wọ́n yọ wọ́n tún fi ṣe rìn ní bí twelve mm ni wọ́n fi ṣe àbí sixteen mm àwọn wèrè ọmọ wa forí balẹ̀ fún dọ̀tí àwọn járe ìbò là ń kó dọ̀tí lọ sí kòńjojúmọ́ tí wọ́n tún padà bá wa sọ dínrín ní ìtara ẹ̀yin wọn kó sí gáràjì ẹ̀ ń forí balẹ̀ fún ẹnikẹ́ni kan Ṣàngó ọkọ ya irọ lásán àti Ṣàngó àtọ ya irọ òfò ẹfọ lọ́wọ́n bá yín lẹ̀ ẹ̀ ẹ̀ wọ́n mú ntọ́jẹ́ gbé lọ fún nǹkan mi nínú tọlọ ń dá lẹ gbé kalẹ̀ tẹ ló ń lè sùn tẹ ń bọ náà òkè ìbàdàn kọ́ wọ́n ti pe wọ́n ti pe òsà pópó ta ló dá gbogbo ẹ̀ allah rabbul alamin ó ti wá ṣe jẹ́ bẹ́ẹ̀ ó fi wá jẹ́ pé ẹ̀tọ́tọ́ lọ́n àwọn àlọ́mọ wẹ́nìkan pẹ̀lú ọlọ́n àwọn ẹ̀kọ́ ẹ̀jọ̀ pin àwọn ń ṣewu ṣewu ńkọ́ ta ló dá ṣewu yín tẹ̀ ń pè wọ́n mọ̀ pa àwọn bàbá kan wọ́n ní ṣewu ni ẹlòmíì lè gbé fọ́tò rẹ̀ léyà ẹlòmíì ó lè di tiẹ̀ mára lé ẹlòmíì ó lè tiẹ̀ mára mọ́tò ni kólùgbà ló nu wọ́n máa wá pe àwọn ṣéwù yìí tayọ ọgbẹ́ sí ń kọ́ lọ́ǹgà tẹ bá kó àgbákò irú wọn tẹ jọ wọ mọ́tò àdáwò dé. wọ́n máa kí àwọn ṣéwù ní mẹ́sàn-án mẹ́wàá torí ìtẹ̀mí wọn wọ àwọn ṣéwù lọ́wọ́ látàrí kórì wọn dorí kodò wọn ọ̀gbọ́n tẹ́lẹ̀ bá yé wa àwọn òní gbà ó kọ́dà àwọn ọmọ wa ẹ má ṣẹ̀ṣẹ̀ fẹ́rú wa pé àrísìkí wa ní gbogbo wàhálà tẹ́yìn ṣe láyé yín ẹ̀ tí ì wọn á ní tọ̀ bàbá lẹ́yìn náà lẹ́kúkú bí àwọn ọmọ ẹni bẹ́ẹ̀ ni adúpẹ́ ṣé ẹ lè dákọ̀ gbogbo wọn fún wa àá eléyìí eléyìí eléyìí eléyìí ó sì dákọ̀ gbogbo pẹ́tọ́ alhamdulilayi ẹni tá a fẹ́ kọ́ ṣẹlẹ̀ ní ìsìn bàbá onípa afẹ́kẹ́ fi ẹ̀zámpù kan lélẹ̀ fọmọ ara yìí kíkọ ẹsẹ̀ dìgbà tá a bá kú tán kó tó pín àrìsìkì ẹni ń tá a fẹ́kẹ́ ṣe ní ìsìn ni pé ẹ pín àrìsìkì yín yìí lọ́gbọọgba káwọn ọmọ kó dajì kẹ́yìn kó dajì pé ẹ́ mo gbọ́ pé mi mo bí wọn àmọ́ bíi ti bàbá tèmi ọ̀dánrú ẹ̀ wò ni so àwọn ọmọ yín nù ká tó wá pẹ́rù yín kí lọ́ọ́ adé tẹ wá mẹ́tọ̀ọ́ lọ tẹ wá sọ di nǹkan tó gba pínpín láàrin ọlọ́run àtàwọn ẹ̀dá rẹ̀ kò tọ́ bẹ́ẹ̀ torí ẹ̀ ní táwọn ọ̀sẹ̀ bọ́ ń ṣe nìyẹn o wọ́n sọ lọ́ọ̀dẹ ni tí wọ́n máa pín nǹkan kan pẹ̀lú nǹkan kan nínú ẹ̀dá tó dá finisi walilahi masalul aala kakọ baalu kan ẹ ṣe dáadáa sí bí ramadan ti dé ọba yẹn sì ṣẹbọ kìí sóòsà mùsùlùmí gidi ni níwájú àtẹ̀yìn kò gbégbá ayé kó tó jọba kò gbọdọ̀ ọ̀ràn kó tó jọba kọ̀dọ̀bálẹ̀ forígun mẹ́rẹ̀ẹ̀rin ìlú kó tó jọba ìsìláàmù rẹ̀ náà ní í ṣe ẹ̀yin wá nítọ̀ bí rọ̀mọ̀bọ́n ṣe ń bọ̀ yìí ẹ fẹ́ sọba lóore ẹ wá lọ gbé ràkúmí wọ̀lú ràkúmí wá gírì wò ẹ wá lọ sáàfin ọba ẹ wá tún ní kí gbogbo aráàlú péjọ kìí ṣe ti kárí mi ẹ wá ní bàbá kẹmi ọlọ́ọ̀gùn ràkúnmí tí mo gbé wáyìí àtẹ̀yìn àtàwọn aráàlú lẹ́jọ́ pín kí ló sọ àtẹ̀yìn àtàwọn mẹ̀kúnnù yín lẹ́jọ́ pín pé orí ẹ̀ dàrú ni wọ́n á máa bá àwọn mẹ̀kúnnù pín kan ẹ̀rí kọ́ bọ́ sọ bẹ́ẹ̀ tó ó mú tèmi wá ni ó wà lọ fún wọn tí wọ́n kọ̀ọ̀kan mí ọba àwọn náà lò àhá báwo ni èèyàn lásán kò lè dára fún mi jẹ o àmójú kòkòrò yìí náà sáà níta yóò sá fẹ kápò nìkan náà ni òun dá tó ń gbà wọn ọwọ asọǹdẹgbẹ àwọn àyọ àná àwọn àjọ dọ́gba àwọn àjọ máa pín kínní àwọn náà máa sọ pé agbọn bíi gẹun kìí ṣe bàbá lọ́yẹ kẹ́ ẹ fún àwa lọ́yẹ ká múyún ẹ sá fẹ́ mi ń tèmi kó pure bẹ́ẹ̀ bá tún fún ọ bá ń rà fún mi kàn tẹ wá fún aráàlú náà lọ́kàn ọba ó tún sọ pé ẹrin òun fún ẹyọ kọ̀ọ̀kan lọ́yẹ kọ́ jẹ́ ẹ kúkú mọ èyí òun tó yẹ kẹ fọ́nrà fún bíi méjì mẹ́ta kẹ wá fọ́nrà lù lẹ́yọ kan ẹ rí nǹkan mẹ́ nígbà tó yẹ pé nu ẹgbẹ̀rún níbẹ̀ lágbárí tiẹ̀ so ẹ wá wọ ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa àwọn ò ní gbarú ẹ o àní gbàgbàkúgbà bọ́ọ̀lù lẹ́sìn wa ń gbé ẹ̀tọ́ ọlọ́run tẹ́wọ̀n á sọ pé kọ́lọ́run àtẹnìkan máa pín sẹ́ríkọ́ àpòsí yẹn ti ga jù fún mi torí ẹ̀ ẹ má bọ́ lọ́n wóró mọ́ ọ. والله جعل لكم من أنفسكم أزواجا وجعل لكم من أزواجكم بنين وحفدا ورزقكم من الطيبات أفبالباطل يؤمنون وبنعمة الله هم يكفرون ọlọ́wọ́n bẹ́ẹ̀ lé da wa ó sì tún rán wa létí àwọn àdẹ̀rà tó ṣe fún wa lọ́lọ́kan ọ̀jọ̀ kan nínú àwọn àdẹ̀rà yìí òun náà pé ọlọ́run ọba wa láti inú bá a ṣe rí irú èèyàn táwa náà jẹ́ lọ́lọ́run ti ní káwọn ìyàwó wa máa wá bá a ti ṣe rí irú èèyàn tá a jẹ́ lọ́lọ́run ti kọ́ pé káwọn ọkọ wa máa wá àwọn tá à ń fi ń sẹ́ni kejì nínú ìgbésí ayé wa tá a bá jọ ọkùnrin à ń bùkátà obìnrin tá a bá jọ obìnrin à ń bùkátà ọkùnrin láti inú wa lọ́lọ́run ọba ti ń fa àwọn ẹnì kejì yíyọ ìdẹ̀ra ńlá ni. ọlọ́run ọba ò ṣe wá léèyàn tó wá jẹ́ pé ó máa fẹ́ràn kó ṣe ìyàwó kò ṣe wá léèyàn tí ó máa fẹ́ràn kó sọ́kọ ọlọ́run ọba ò ṣe wá léèyàn tí ó máa fàlìjẹ̀nú ṣe ìyàwó kò ṣe wá léèyàn tí ó máa fàlìjẹ̀nú sọ́kọ ìdẹ̀ra ńlá lélẹ̀ akramakumullah ọlọ́run ọba tó ṣerú eléyìí ó ká dúpẹ́ fún lórí ìdẹ̀ra yìí gbogbo ẹni tó níyàwó yọọ mọ̀ pé orí ńlá lọ́lọ́run ṣe fún látara fún níyàwó nítorí pé tí ìdààmú bá bá ẹni tó níyàwó tó bá padà sílé lọ́dọ̀ ìyàwó rẹ̀ tó bá nà ń tí ń ṣe ń bẹ̀ tíyàwó bá bá dá sí ẹ rí i pé yóò rí ojútùú sọ́pọ̀lọpọ̀ wàhálà bí àwọn nìkan bá dé sí tó náà bá lè sọ fọ́kọ rẹ̀ wọ́n rojú tù sí ẹni tọ́kàn rẹ̀ ń bàjẹ́ àìkú ìdọ́dọ̀ ẹnìkejì ẹni tó ṣe é pé ó ní bùkátà sẹ́nìkejì rẹ̀ kí ni wọ́n jọ wà sí fúnra wọn ọlọ́run ọba ló ṣe bẹ́ẹ̀ torí ló ṣe jẹ́ pé nǹkan ṣe ọmọ tó lòun ní fẹ́yàwó nǹkan dà láàmú ọmọbìnrin tó lòun ní lọ́kọ ó lòun fi jọ ya tó ní ọ̀dà tó pọ̀ gbádùn ìyá rẹ̀ bí ọ fún bàbá rẹ̀ a sì gbọ́ pé wọ́n so igi wọ́n tó ṣòwò rẹ̀ táwa nìyẹn fẹ́ fi tiẹ̀ jọ kó o rí jọ ya rẹ̀ orí ńlá lọ́lọ́wọ́n bá ṣe fún wa nígbà tó ń mú káwọn ìyàwó wa kí wọ́n wá látara wa kìí ṣe pàtàrà wa gangan lọ́lọ́run ti dá ìyàwó wa yẹn ni pé inú wa bá a ṣe jẹ́ èèyàn ìyàwó wa jẹ́ èèyàn ọlọ́run ọ̀pọ̀ pé kọkùnrin kéèyàn máa fẹ́ràn kù kọkùnrin ó fẹ́ràn kù lóbìnrin kóbìnrin ó fẹ́ràn kù lọ́kùnrin ọlọ́run ọ̀kọ́ bẹ́ẹ̀. ẹ wá wo bọ́lọ̀ ṣe ṣe dẹ́ra ètò àwọn aláìpé orí àwọn káfìrì àwọn fẹ́ yí o wọ́n fẹ́ yí ló ọ̀làjú ló kọ ọ̀làjú ẹ rí tí ọpin ìpín tí ọmọ bẹ́ran kò sùn gẹ́gẹ́ bí fídíò kan tá ń gbé ká fídíò yẹ̀yẹ́ tá ń gbé ká pé aláìlórí lọ́wọ́ dàdàngọ́mì kan òpònú bí màálùú ni bí kẹ́tẹ́kẹ́tẹ́ ní bá sùn wọ́n tún wá ń gbé ká lórí àwọn sáìtì kan náà ló ṣe jẹ́ pọ̀pọ̀lọpọ̀ sáìtì sáìtì o kí ni ìtumọ̀ rẹ̀ kí ni àǹfààní rẹ̀ ó ti pọ̀ jù tó bá pọ̀ ọ̀rọ̀ kan náà ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀rí tó bá pẹ́ gbẹ̀rún ọ̀rọ̀ oríṣi kan náà gbogbo wọn tún sọ ẹ̀yìn ṣe é dín kù torí gbà tí nǹkan bá ti pọ̀ lápọ̀jù náà wọ́n máa lò fún tí ò wúlò nígbà tẹ sí sáìtì kan pé máa ti ṣàlàyé ìrògùn orí fọ́ ògùn onírun èyí tá a bá rí kọ́nù súnà nàbì sallallahu alaihi tẹ wá lọ gbé fọ́tò èèyàn ń bẹ́ran kó sùn sínú ẹ̀ ṣé eléyìí oògùn kìtìlù wọn wá ń béèrè ní ìṣẹ́ dákun kí ni ìdájọ́ ẹ pé kéèyàn ọmọ bẹ́ran kó sùn torí àwọn rí inú kéde fún ọba gbẹnu sọ̀hún. akramakumullah tó bá jẹ́ kó gidi ìtàwọn aláìlú rí lọ́wọ́ ló bá kúnlé ayé ni kó ti dàrú àbẹ́yìn ò rí àwọn obìnrin àwọn òyìnbó aláìlájú àwọn òpònú dìdìrín aláìlá tí ó sì lọ tẹ́ẹ̀dì ilẹ̀ fàjákájọ́ máa bọ̀ sùn àkóso bíi lẹ́yìn ní ìṣètò ọ̀nà méjì wọn lọ́la jù yẹn jáàkì tó ń fàkà jáàkì ọmọ agòkè àràfà lórí òpònú wàlà àwùlà wàlà quwwata illa sẹ́wọ́n fún ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ń pè lọ́làjú à ìlú kó tó tò sí. torí ẹ̀ á ti torí pé à ń kọ́ yìí à ń kọ́wé ẹ̀ àbá ń lọ sùkúlù àmọ́ wá wù ẹranko ìwé òfò kí náà ń kàbà. ìyẹn ń bẹ́ ń títì tẹ́rìn ní òjò òfin mọ́tò rẹ gbé wàá gbé jáàkì gbèsè nu mọ́tò náà wàá garùn wọ́n tún bò náà dé bẹ́líìtì mọ́rùn. ha nǹkan dé. subhanallah alazim kódà ẹlòmíì tó bá débi kí wọ́n tún bá a jáde táì irú táì oní sáídíwèsì wọ́n gbé sí lọ́rùn báyìí pé mr jack àbí mrs jack nǹkan sí akramakumullah ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó fún wa láti nù wa ó fún wa lọ́kọ̀ láti nù wa ọlọ́run bá ń fi hàn pé dẹ̀ra wàlá ìdẹ̀ra ni ìdẹ̀ra nítorí pé nísìn tọmọbìnrin bá wà tí ọba rọpò adáwò ni abẹ́yẹn ọmọ bẹ́ẹ̀ adáwò burúkú àti lọ ọmọ abẹ́yẹn adáwò lànà ọwọ́ arọpò orin lànà tóbìnrin bá wà àbí tọkùnrin bá wà tó nù ríyàwó adáwò lànà. Ah. ẹ̀rí tá a máa dápara sí tá a máa sọ gbogbo ẹ̀ sí pé àbọ̀ ọ̀gbádùn ni àbí nǹkan ń sọ ni ṣèṣe pé ah, àgùntàn bu ọ̀jẹ̀ àbí ah, àbọ̀ ẹ̀ wá gbélé ìkẹ́ lọ tẹ́sì ẹ̀ bó wọ́n ti tẹ́sì èèyàn báwọn. gbogbo orú àwọn kan nínú ìgbésí ayé ọlọ́run ọ̀bọ̀ wá dé kí wọ́n fèsì ẹ̀ ọ̀fẹ́ yà wá orí ńlá ọ̀pọ̀lọpọ̀ ẹni tẹ́rì tí ń tí ọ̀gbọ́n ẹ̀ sá ti fẹ́ yà wá oríire ó pè wá ní torí garagara rẹ ara alẹ ẹni bá ní màlámùdì wèrè rárá àpè ọwọ afẹyàwó táì fẹyàwó kò tíì tọjọ kò tíì tó sùn ọwọ à ń ṣe wáranwáran fẹyàwó ní fẹ máa sá fún un ṣé ìsàlángànà ló ń fẹ yìí <laughs> kíákíá lórí mi ó pè wá ẹ gbogbo ẹ̀dá ti ń bọ ọsọ lẹrọ tẹ́lẹ̀ pé má máa ṣe kí ni wọn wọn wọn tó ń ṣe sí bí ẹ ń gún lábẹ́rẹ́ kí ni ní ìsìn ìtòògùn náà bẹ̀rẹ̀ sí bẹ́ẹ̀ lè ṣé ẹ̀yin náà lẹ̀ ń sáré bọ̀ ń ta sí orí tí gbogbo èèyàn ń wò yín ẹni tí bá ń wò mí kò níṣẹ́ ni ẹ dákun o àwọn náà níṣẹ́ o àmọ́ wọ́n ń wò pé bò lẹ́ ṣe ń ṣe o inú nígbà kọjọ́ pọ́kọ tèmi wọ́n wàá fi ṣàpèjúwe bú o ọlọ́mọ yà wá ní ìjà àfẹ́ o ẹ mọ̀ pé orí rẹ̀ bẹ̀rẹ̀ sí pé orí rẹ̀ bẹ̀rẹ̀ sí pé oore ń bẹ nínú kéèyàn fẹ́ yàwó jẹ̀mà ó nàkúnà làwọn ọmọ mi tó bá ti fẹ́yàwó báyìí yọ mọ ẹkọnọmì kọjá ti sọ ní ti sẹ bá pín five five thousand fáwọn sẹ bá wá lọ́sẹ̀ tó tẹ̀lé sẹ ní èló náà náà tiẹ̀ kù ọ̀pọ̀lọpọ̀ kékeré ni wọ́n ti ná láti gbọ́ kejì tí gbogbo ah five thousand pé àkẹ́kẹ́ lò ẹ máa ṣe fifty <laughs> ẹ̀yin ẹjọ́ níyàwó nìyí yọ sọ one five láàrin ìjọ mẹ́rin márùn pé kíni ni wọn á lọ náwó nàkúnà ọlọmọdé á rí tètè tó tó tóbìnrin ó gbé pé òun fẹ́ ṣe kíní wọn fẹ́ ṣe kíní wọn ní kó wọn san kíní wọn kò ah, ní kí n máa ké lọ oríire ó pè wá ni àwọn màmí wọn lẹ́kọ̀ọ́ wọn lọ jókòó ni wọn dẹ̀tẹ̀ lẹ̀ wọn máa wo gbogbo ẹni tí ń lọ sí ń bọ̀ àwọn obìnrin wọn ń wọn máa wo èyí sanra èyí tẹ́rín èyí gbẹ èyí ṣe kíní àfà ẹjọ́ fẹ́yàwó fún un ọ̀nà àjókòó níbi tó ti madam mo rí kọ́yọ kéèyàn lu àsìkò rẹ dá ọ̀kaàbọ̀ ọ̀kaàbọ̀ ìgbà yìí làárọ̀ so torí rẹ̀ kéèyàn níyàwó orí ńlá ni òjàmá orí ńlá nítorí ẹ̀ náà sọ pé lábẹ́ òfin ọ̀lọ́ àwọn ọmọ wa ìyàwó tó wọn kọ fẹ́ láyé àbá àwọn ọmọbìnrin tó máa ń lọ ilé ọkọ orí bàbá ni gbogbo ẹ wà ẹ̀yin lẹ́fẹ̀ẹ́ yàwó fọmọ yín ìyàwó nàmbà wáàni ò kí ẹ ti kọ́ ọkọ fẹ́ fẹ́fẹ́ àwọn kejì kẹta kẹrin wọ́n lọ́ọ́ máa ń tọ́jẹ́ yìí o ìyàwó alákọ̀ọ́kọ́ nínú ìtọ́jú tí bàbá ó sì fọmọ rẹ̀ ẹ fẹ́ yàwó nítorí pé ó gbọ́ ẹ̀yin náà láti rí kò ní jẹ́ kọ́ ọmọ yín ọmọ gbọ́ máa lè wá bá kò ní jẹ́ ọjọ́ pọ̀ máa ti làwọn obìnrin gíga àwọn obìnrin kúkúrú pupa dúdú wọ́n máa wá wá wálé gbogbo àwọn tẹ bá rí sí àwọn obìnrin kò ní sàlùbáríkà tí wọn bá ń wá ká ẹ mọ̀ kó náà níyàwó kan ni torí bọ́ bá níyàwó a ìyàwó tí wọ́n fà wọn yànnà kódà gbogbo yín ó sì ọmọbìnrin dáama ó lé tó báyìí nílé níjẹ kẹ́nìkan bá yé tèmi jẹ́ sọ bẹ́ẹ̀ ni ọlọ́run ọba ló ní ká máa fẹ́ yàwó ó wá sí àwọn ìyàwó yìí ẹni tó ti pé èèyàn làwọn náà bíi tiwa àdúgbò ẹ̀kọ́lá. tó torí pé tó bá lọ jẹ́ pé irú ẹ̀yà míì lọ́lọ́run bá ṣe àwọn ìyàwó àtọkọ síra wọn ni wọn ò ní lè lọ bára wọn gbé kò ní sísẹ kò ní sàrà tòṣùgbọ́n ọlọ́run bá dá ọmọ ànábì ádámù lákọlábọ ó wá sí àwọn abo níyàwó fún àwọn akọ torí ẹ̀gẹ́ bí ọ̀rọ̀ tá a ti sọ lánàá ẹ bá bí ma gbogbo ọmọ tẹ bá bí ẹ̀yẹn sáà ti máa bẹ̀rẹ̀ lọ́nkọ́ náà ṣe lọ́mọ alálùbáríkà torí nínú súnà ọlọ́run náà ni pé ẹ̀yin tí ẹ̀ ń fẹ́ ọmọ ọlọ́mọ níyàwó ẹ̀yin náà gbọ́dọ̀ lọ́mọ tí ẹni ẹlẹ́rìí náà fẹ́ yàwó ìhìnkè kan ṣe pé lè ti yàn jẹ́lẹ̀ àwọn sọ́jà àwọn bàtálíọ̀n ìyàn ọmọ fẹ́ ọmọ ọlọ́mọ ẹ̀yin ò ní lọ́mọ kẹ́tẹ́ fi lọ́kọ̀ọ́ àbà irú báwo ni. torí ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sì máa tẹni ẹlẹ́ni fẹ́ lẹ́ni ẹlẹ́ni náà wà fẹ́ tìyín náà sọ ọlọ́run ṣe wá lọ́kùnrin àtòbìnrin ọlọ́run wá tún ti wá wípé ìyàwó àtọkọ dẹ̀ ní o hmm, àfojúsùn ńlá kan ní bẹ̀ kí máa ṣe pé ọkùnrin obìnrin lásán. igi ọba ara wọn sùn eh, alhamdulilayi ah, inú oúnjẹ ń dùn ah, kéṣe o kókó inú ìwé ìròyìn òun náà ni wípé kò sẹ́ni fẹ́ kó àpò rùn kálukú fẹ́ lórí pa náà lọ́lọ́wọ́n bá tún fi sọ fún wa ń bèè pé. وجعل لكم من أزواجكم بنين وحفدة ọlọ́run ọba náà ló ní kí ẹ máa tún dẹni tó bímọ látara àwọn ìyàwó yín. obìnrin ògúlò obìnrin kóbìnrin obìnrin burúkú gbòòrò bóòlù tí wàá dọ́lọ́ ọmọ jábọ́ láti sánmà ṣebó obìnrin tí òun lo obìnrin burúkú náà ló bí fún un so ìyàwó làání làáfi bímọ yẹs wọn níyàwó wọn bímọ náà àwọn ọmọ àlè náà ni èyí sọ àwọn ọmọ gidi àwọn máa zina tí ò ní bàbá tó pé ìyá ni wọ́n ní ìyá gan ọ̀daràn bàbá gan onáàdágún wọ́n gbà fọlọ́njọ́ gbẹ̀ndà òkèèyà tí wọ́n bá jìyà láyé bí wọ́n gbà ńjọ́ gbẹ̀ndà òkèèyà gbogbo àwọn zina ọlọ́run wá fún yín lọ́mọ bí látara àwọn ìyàwó yín torí ẹ̀ ló ti jẹ́ kí wọ́n gbogbo wà burúkú tóbìnrin bá wọn tọkùnrin tó bá fọwọ́ wọ́nú tó ṣe sùúrù yóò rí àyàfi yóò rí ntótì torí rẹ̀ tí ó fi máa ṣe sùúrù fún un náà làwọn ọmọ yìí ọmọ ọkùnrin ò lè dọ́mọ bí obìnrin ò lè dọ́mọ bí bàbá máa bẹ màmá máa bẹ náà lọ́mọ máa fi wà. atara àyàwó yìí lọ́lọ́run bá ti mọ́ ọmọ wa nínú orí nu turu ẹni Imam Ibn Kathir rahimahullah wọn làwọn obìnrin gbogbo ti ń pẹ́ ń lé ọkọ wọn àtàdédé máa pẹ́ ń bẹ̀ kìí sì fẹ́ lásán ìní máa gba obìnrin lẹ̀ kí fi máa ṣẹ́kù lé ọkọ ìfẹ́ báwo ìfẹ́ mi ti dóná ti pẹ́ tí àwọn mi fi lè ṣe thirty years nílé ọkọ. omi ìfẹ́ tó kọ́ ní sí ó ti jó tán láti fifteen years ago kódà tẹ́yìn bá tẹ́ bá láǹfààní àti máa ìfọ̀rọ̀jomitoro ọ̀rọ̀ tí bá máa ṣẹlẹ̀ láàrin ọkọ àti ìyàwó mi ni ẹ máa káànú ìyàwó. fẹ́ pé ọkọ kan pé ó ń sin náà lára rẹ ni o àmọ́ pé ní kankan kò kò kankan ló ń wá lọ́dọ̀ rẹ máa sí máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ sẹ́kù obìnrin náà yọ̀ọ́ ra wọn ṣe jẹ́jẹ́jẹ́jẹ́ kó wọn má tẹ̀ tọ́ wọ́n ní kìí ṣèfẹ́ ní máa ṣe obìnrin kù lọ́dọ̀ ọkọ rẹ̀ tó yẹ pé kú ni ó yà wọ́n wọ́n ní tí máa ṣe wọ́n kú pọ̀ nínú rẹ̀ fẹ́ nínú rẹ̀ làwọn ọmọ yẹn ní pọ̀pọ̀lọpọ̀ obìnrin tẹ́rí sí bẹ́ńlẹ̀ ọkọ dòní táwọn ọmọ ní ọkọ ń wò mọ́lá nítorí pé àsìkò kan lè dé tọkọ padà ka ìyàwó yẹn kan ẹrù pé wàhálà ló jẹ́ fún un nínú ìgbésí ayé òun kàn náwó lé lórí fún kínní tí ó fẹ́ lè dànù àmọ́ tó bá wo tàwọn ọmọ ọmọ la ń kò ní lè wọ́n lẹ́lòmíì níta máa wò ọmọ la ni tàwọn òbí ẹ̀ ah, àwọn òbí rẹ̀ ọ̀jẹ́ bẹ́ẹ̀ àmọ́ pé fẹ́ kan lọ́wọ́ á kù ó sí ẹlòmíì ìṣòro tí wọ́n bá pàdé ńgbà tí wọ́n fẹ́ ni wọ́n wò wọn la ṣe á irú wàhálà tó ń ṣe láyé kó wọn tó fẹ́ ọmọbìnrin yìí kò yẹ kó wọn sọ ọ lẹ ẹlòmíì ìrọ̀rùn tó bá dé nìyí wípé ọmọbìnrin yìí kò gbóhùn lẹ́nu àwọn òbí rẹ̀ náà wọn ò dá wàhálà kan tó ní ọrùn tó ń fífẹ́ ní rọrùn òun ní sọ́ọ́lẹ̀ láéláé so kí ni wọn náà ń wò mọ́yàwó rẹ̀ ọlọ́run sọ nípa àwọn ọmọ mi sẹ́ni tó ọmọ bá ń bẹ láàrin ọkọ láyà sábàbí ńlá kan nínú sábàbí tí ìjókòó wọn tí èéfi wá sópin lójijì nítorí pé àwọn ọmọ tẹ rí yẹn àwọn lè rè fẹ́ yàtọ̀ sí pé ohun gangan ni ohun àfojúsùn ńlá nínú àwọn nǹkan àfojúsùn tí islam tó fi sílẹ̀tọ̀ pé ká máa fẹ́ra wa. ìdí nu tóbìnrin bá wà tí ò bá rọ́mọ bí kò lóyún kò sékéní àdánwò ńlá gidi ni o tí ò bá sí mánì ńlá gidi kò sí tàbí ṣùgbọ́n ìpínyà ńlá gidi ọ̀sẹ̀ rẹ̀ torí àwọn ọmọ tẹ́ rí èrè ńlá gidi ni. nínú ìgbésí ayé lóko láyà kọ́lọ̀ wọn kó fún yín lọ́mọ látàrí pé ẹ fẹ́ yàwó ìmọ̀ ẹ̀sìn sábàdì tí ọpọlọpọ obìnrin tí ó fi wá padà rídìí jókòó nílé ọkọ. kódà àlóyún ambọ̀tìbọ̀tì pa bímọ òun gangan lára sábàbí ńlá ni tí máa mú kóbìnrin ó sì ṣe nílé ọkọ tóró náà máa ti wà o náà máa wò sí àkàrọ èbúrú ṣe kó ń bí máa bẹ bí òru bá lè dọ̀sán bọ́sán bá lè dòru ètò bá rí ó ṣẹlẹ̀ mọ́tò náà bá ti mọ̀ pọ̀ ńlọ́mọ kò ní fẹ́ kílẹ̀ ọkọ dàrú nítorí pé àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ ilé bàbá ọmọ òun kò ní fẹ́ kó bàjẹ́ látara àwọn ìyàwó yín amúyín bí ma ọlọ́run á níbẹ̀ ní ìlà kìí ṣe fáwọn ọmọkùnrin lásán lọ́gbà lérò ń bí o àtọkùnrin àtobìnrin eléyìí kharaja makhraja al-ghalib ọjáde ń jáde ìtọ́wọ́pọ̀ jù ọ̀ẹ́lá ó fún yín lọ́kùnrin bí ó fún yín lóbìnrin bí látara àwọn ìyàwó yín gbogbo ẹ̀ pátá lórí kọlọ̀ má bàjẹ́ ẹ̀ẹ́rì àwọn ẹlòmíín wà sẹ́pọ̀ ọmọbìnrin tán bí gan-an lọ́lọ́run fi sànù ní gbogbo ọ̀nà kọ́nà ẹlòmíì wà ọmọkùnrin tí wọn bí nǹkan nìyá fi jẹ wọn ní gbogbo ọ̀nà kọ̀nà àná ọmọ alálùbáríkà ni kẹ́ máa tọrọ o o èrò ọmọ èèyàn kúrú nítawọn bá kàn ti kọjú sí báyìí làwọn pa àwọn fẹ́ ẹ máa fi kún pé alálùbáríkà alálùbáríkà ọmọ alálùbáríkà ọmọ alálùbáríkà ń ló ti jà jù. torí ẹ àwa gan lára ọmọ náà la jẹ fáwọn àwa gan tó máa bẹ lọ́n lórí tara náà pé kọ́lọ́n sáà náà lọ́mọ alálùbáríkà fún àwọn òbí wa. wàhálàfẹ́dá ọlọ́ọ̀ni látara àwọn ìyàwó yín ẹ̀ bímọ lásán ẹ tún dẹni tí ń ní ọmọ ọmọ nítorí pé ọmọ yín náà bímọ ẹ̀yin ti di bàbá àgbà subahánàlá béèyàn ti pọ̀ láyé nù tẹ́lẹ̀tẹ́lẹ̀ wo àtìyàwó rẹ̀ nìkan ni ọlọ́run fọmọ kan ọ́fíìsì yín láàrin ẹ̀dí mẹ́ta ọmọ tó di mẹ́rin ọmọ di méjì ọmọ di mẹ́ta ọmọ di mẹ́rin ọmọ di márùn ilé ń kún yàrá kan ò tó yín mọ́ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ àwọn ọmọ yín náà dàgbà àwọn náà ń fẹ́ yàwó ọmọ náà bí ma ẹ̀yin ọ̀wá jẹ́ bàbá ma ẹ ti di bàbá àgbà masha allah la quwwata illa Bila. tó ọlọ́run fún yín lọ́mọ bí àwọn ọmọ yín náà ń bí ma eléyìí tí o túmọ̀ sí pé tọ́mọ yín bá ti ń bí ma kẹ́yìn ọmọ bí ma máa yorùbá lẹ́bùn gbogbo rọ́bìṣì hàn bàbá kan sọ pé ah nígbà táwọn ọmọ tiwa náà ti ń bí àwọn náà ti bí ma kọjá bí ma kọjá báwo sọlọ ń fún ọmọ ni ha sọ àwọn ìyàwó náà fún ẹ ah, ọlọ́run má jẹ bọta ká sórí <laughs> nǹkan sí ọ lórí mi pé ká pé ọmọ lọ síbítù lọ bí ma ìyá náà wà lọ síbítù ọ náà bí ma pé mm, mm, mm. yóò bá lẹ́bù rọ́bìṣì kúnnú ẹ̀ rọ́bìṣì ṣebí tí ọmọ tìyín bá bí ma ṣe bọ́ ọmọ tìyín mọ̀ abẹ́ ọ̀nà ọmọ tó máa ti ń sì tún bí ọjọ́ ọmọ ọkọ tiẹ̀ ọmọ tó máa yí kùnrin bí ọjọ́ ọmọ tiẹ̀ ó sì jọ ọmọ ọmọ ti yín kò pẹ́yìn náà ṣe bímọ kí ẹ ṣe ọmọ tí wá ti ń bímọ òun náà ti bímọ ọmọ tí ó tún wá máa tún jọ ọmọ wa míì lọ kékin tí o bá bá ti gbà kankan wàhálà nífà àwọn <laughs> ah, màmá màmá kan wọ́n ti máa dá aláta ẹ̀mí hmm, ò fi màmá wọ́n màmá ti lọ ilé ọkọ kéèkìnì ọkọ rẹ lọ gbàgbàkúgbà fún ẹ tí o bá jẹ́ kọ́kọ rẹ gbàgbàkúgbà fún ẹ wọ́n náà bí máa lọ ni ọmọ rẹ náà bí máa lọ lọ́hùn kálukú wa ń lé tiẹ̀ ni ọjọ́ kò ti ṣe ṣẹ́ṣẹ́ rẹ àsìkò tó yẹ kọ́ lọ bá wọn tọ́jú ọmọ ìwọ náà ti bí ma tó ẹ mójútó máa yín <laughs> so torí ẹ kò nǹkan ọkàn òdì kan lọ́wọ́ ilé ìjẹ́bù ti jẹ́ ń bẹ̀ wọ́n. wa razaqakum minat tayyibat ọlọ́run tún wá rọ̀ yín lọ́rọ̀ pẹ̀lú gbogbo ń tọ́ da tó dùn gbogbo ń tọ́ da tó dùn mélòó la lè jẹ náà rí jàmà nínú gbogbo ń tọ́ da tó dùn ti ń bẹ láyé wàláì tó o bá sọra jẹ nǹkan mí gan ọgbà rẹ̀ ẹ dákun ọ̀nà wo ni wọ́n gbà tí wọ́n fi rọ ṣúgà sínú wọ́támílọ̀n ta ló bá ní rọ ṣúgà sínú ẹ̀ ok tí wọn bá gbé wọ́tàmílọ̀n tó tó wọ́tàmílọ̀n fún ọ nínú tó dáa tó dùn tó lọ ń dànù àkàràmọ́kọ́mọ́lá wọn wá gbé fún wọn nìkan pé ìwọ ni ìwọ nìkan la fi pálí ìwọ ni ọjẹ téèyàn bá sọ́ra jẹ ìgbé ó sì àbí òní sí yóò sì mélòó la lè jẹ nínú gbogbo ń tó dáa tó dùn tó lọ ń dà fún wa ọ̀pọ̀lọpọ̀ nínú ọmọ èèyàn ni wọ́n wá fi ń tó dáa tó dùn sílẹ̀ ń tó korò tó ni wọ́n máa wá jẹ́ àbí kí lè bá débi àmugbó nínú Ramadan la wà akramakumullah ẹni tí mu gbó tó jẹ́ pé alẹ́ ló fi gbó mímu rẹ̀ sí ní sínú Ramadan tí bá ń bá yín sọ̀rọ̀ lọ́sàn-án òórùn kílẹ̀ máa gbọ́ wàhálà òórùn gbóná lẹ́ máa gbọ́ gbogbo nǹkan dáa tó kù ọmọ ìyẹn ti sànà kọ́ máa tira rẹ̀ léṣe wọ́n fi ilẹ̀ ntí ọ̀dá nítorí lè ṣèyàn léṣe tó lè ba tèèyàn jẹ́ lẹ́rìí tọ́mọ èèyàn mu lẹ́rìí tọ́mọ èèyàn jẹ́ wọ́n lè wò tuntun ní ìsìnkú lẹ́ran ajá làwọn fẹ́ jẹ ìran ajá báwo àbí ètí ń jẹrẹ ẹlẹ́jẹ̀ tí wọ́n pẹ́tì là bí ó kọ ìlú kan bẹ́ẹ̀ so gbogbo àwọn nǹkan tí ò yẹ lẹ́rìí tọ́mọ èèyàn fira rẹ̀ tẹ̀ ó sì yẹ ká fọra lu ara wa dáadáa kódà tá a bá ní gbogbo ń tọ́da tó dùn iná láàfin kanu lákòókò kan náà àárẹ̀ òṣèyàn tóró níwọ̀nba tí mo wà lè gbà ọlọ́run bá lọ́rọ̀ wa lọ́rọ̀ pẹ̀lú gbogbo ń tọ́da tó dùn ẹnìkan sì wá sí tó lè ṣe nǹkan tó da tó dùn lè wọ̀ fún. قل من حرم زينة الله التي أخرج لعباده والطيبات من الرزق قال أن tó lè sọ ní tí ọlọ́run ọba ṣe lẹ́tọ̀ọ́ tó ṣe ní nǹkan ọ̀sọ́ fáwọn ẹrú rẹ̀ tó tó tó lè sọ dé wọ̀ àwọn arìsìkì tó dáa tó dùn tó dùn tó dáa tọ́lọ̀ ń ṣe fáwọn ẹrú ẹ̀ tani wọ́n bí dáa tó lè sọ dé wọ̀ kò sí. tó lè gbogbo tó dáa tó dùn ẹ̀yin náà máa gbádùn rẹ̀ náà àti kú wọ́n yé jẹ́rú rẹ̀ nù sàárè jẹ́ amálárẹ́ bẹ́ẹ̀ bá ló bá wù ọ́ bí wọ́n ti ti pèsè mú lọ fẹ́ jẹ́ láfún ló wọ̀ ìyàn ló wọ̀ gbogbo nǹkan tó bá wọ̀ jẹ́ láti má jẹ àjẹpara ọbẹ̀ tó bá wọ̀ ẹran tó wọ̀ tí èsì haram èsì kọ́ wá wó tuntun kọ́ lẹ́ran àgbẹ̀ má jẹjẹ kú jẹ o ẹran àgbẹ̀ kìnnì tẹ̀sán tẹ̀ mọ̀ kó àwọn ológun nígbà yín pa ẹni tí sì sin ògùn tí ń bọ̀ ògùn tó bá pẹ́ran tẹ̀ mọ̀ kó àgbọ̀dọ̀ jẹ́ torí káfíìrì lélẹ́yìn kódà kó bá ṣe bísímìlá àgbọ̀dọ̀ jẹ́ ambọ̀sibọ̀sí nbọ bísímìlá gbàdé ní ọ̀daràn torí di eléyìí gbogbo tó dá tó dùn nínú ẹnìkan gbọ́dọ̀ wá tó ní ìlú kẹfìrí wọn ti ṣe kínní kan àwọn kẹfìrí ló ṣe kínní kan agbọ́dọ̀ pátì kábọ ìkọt kásìkè ní bọ ìkọt dákun jẹ ń tọ́ bá wú ọjọ́ láti má jẹ haram mo rò pé yé wa ẹ̀hìn ọlọ́wọ́n bá ló ṣe àwọn nǹkan ilé tọ́ àbúrò wa sọ́ wa razaqakum min at-tayyibat ọlọ́run wa lọ́rọ̀ wa lọ́rọ̀ pẹ̀lú gbogbo àwọn nǹkan tó dùn. afabil batili yu'minuna wa bi ni'matillahi hum yakfurun. ọlọ́run ní ṣe ìrọ̀lẹ́ gbàgbọ́ ni ṣe ìrọ̀lẹ́ gbàgbọ́ àwọn òòṣà àwọn èrè tẹ́ẹ̀fi sẹ́gbẹ̀rẹ́ afọ́lọ́nlẹ́ gbàgbọ́ wa bi ni'matillahi hum yakfurun. àwọn ìdẹ̀rọ̀ ọlọ́ọ̀lẹ́ sàìmórí kọ̀yẹ́ o kọ̀tọ́ o ọlọ́ni wa ya'buduna min dunillahi ma la yamliku lahum rizqan minas samawati wal ardi shay'an wa la yastati'un. kí ló dé tó jẹ́ pé gbogbo ń lẹ́yìn Allahu. wọn ò lágbára láti sáréjì kíkan fún yín láti sánmà wọn ò sì lágbára láti sáréjì kíkan fún yín láti gbogbo ní ń bẹ lọ́lọ́run ọba ní Ọlọ́run ọba ló ń rọ ẹ̀dá rẹ̀ lọ́rọ̀ èèyàn ò tó bẹ́ẹ̀ Ọlọ́run ní wọn ò tó bẹ́ẹ̀ láti rọ̀ yín lọ́rọ̀ pẹ̀lú nǹkan kan nínú wọn ò tó láti rọ̀ yín lọ́rọ̀ pẹ̀lú nǹkan kan lára alẹ̀ ta ló ń rọ̀ wá lọ́rọ̀ tọba tún wo pé ọlọ́run ọba nìkan ló tún rọ ni lọ́rọ̀ ọ̀gbọ́dọ̀ sí nǹkan mí yàtọ̀ sí Allah tọba tún mọ̀ yìí ọba nìkan ló dá gbogbo ẹ̀dá ọ̀gbọ́dọ̀ sí nǹkan mí lẹ́yìn Allah torí ẹ̀ wọ́n sọ pé ọlọ́run ọba máa ń lo láti pè wá lọ tawhid tawhid tọ́lọ́run ti ń sọ fún wa gbogbo sẹ́tọ̀ yẹ káwọ́ sí fọlọ́ àwọn sẹ́tọ̀ lọ́n ṣe ni wọ́n pè ní rúbọ́bíyà ọba la dẹ́dà àtẹ́tí mọ̀ mi kọ́ ló ń dẹdà ọlọ́run ni àjẹpẹ́ máa sìn lónìí ọba ló máa ń rọ ni ẹ ti pé ló máa ń rọ ni ẹlòmíì ò tó rọ ni فلا تضربوا لله الأمثال ẹ má máa pòwe fọ́lọ́run ẹ má máa pòwe fọ́lọ́run ẹ má máa fi nǹkan kan wé Ọlọ́run ẹ má máa fi nǹkan kan ṣẹgbẹra fọ́lọ́run ẹ má máa fi nǹkan kan ṣe déédéé Ọlọ́run Ọlọ́run ọba ò lẹ́nìkan tó jẹ́ sàwáwù rẹ̀. gẹ́gẹ́ bí àwọn òpònú ọlọ́lọ́ ń gbọ́ ẹni tí wọ́n bá sọ̀rọ̀ ọ̀ká kún ogún gan gbọ́ sẹ́wọ̀n kó ti fògùn ṣe déédéé Allah ó tún wá fògùn ní okùn lórí ipò tó gbọ́lọ̀ sí a'udhu billahi minash shaitani rajim ẹ gbọ́dọ̀ fi kankan ṣe ẹgbẹ̀rún afọlọ ẹ gbọ́dọ̀ fi kankan ṣe déédéé ọlọ ẹ má fi kankan ṣe àpèjúwe fọlọ. إن الله يعلم وأنتم لا تعلمون ọlọ́run ọba lọ́mọ ẹ̀yin ọ̀mọ́ o torí pé ọlọ́run ọba mà dájú ó sì tún jẹ́rìí sí pé an la ilaha illa hu pé kò sí ọba míì tó tọ́ láti fòdodo jọ́sìn fún àfi Allah ẹ̀yin lẹ́ẹ̀ bẹ́ẹ̀ lẹ́ẹ̀ kankan sọ̀rọ̀ ogún sọ̀lọ̀ àmọ́ lọ́n mà dájú pé kò sí ọba kan kò sí nǹkan kan tó tọ́ láti fòdodo jọ́sìn fún yàtọ̀ sí Allahu Rabbil Alamin ẹ̀yin lẹ́ẹ̀mọ̀ lẹ́fí ń fi nǹkan kan sọ̀rọ̀ ogun sọ̀lọ̀ dábàá wo àwọn àyàtà pé lónìí láàrin nínú ẹ̀ pé ọba lárìkì ọ̀ olóma ẹni tó bá fẹ́ lárìkì ní òdiwọ̀n bá bá ti ti fẹ́ àti ní gbogbo bó bá ti ṣe pọ̀ tó àti pé pàápàá gan àkọọ́lẹ̀ ọlọ́run ni pé àní ní dọ́gba àwọn kan ní ju àwọn kan lọ kìí ṣe mí máa ṣe tiwọn kìí ṣe tàbí máa ṣe ẹni tí ò ní tó wọn ṣùgbọ́n lọ́wọ́n ọba ló wù pé káwọn èèyàn má dọ́gba káwọn kan ní ju àwọn kan lọ ọlọ́run á ní àpèjúwe kan ní o. Eyin tọ́lọ́wọ́n bá tó fún ní ọ̀rọ̀ ẹ ní kó àrìsìkì yín wárí o kó wá jẹ́ ń tàpín láàrin yín àtàwọn ẹrú yín o lọ́nà tẹ̀yìn àtàwọn ẹrú yín ò fi wá jọ dọ́gba nínú àrìsìkì tiyín tá a sí ọ̀nà ọgbọọgba ẹ nígbà bẹ́ẹ̀ kí lọ́wọ́ dé tó fi jẹ́ ẹ̀tọ́ ọlọ́run láàrin ọlọ́run àtàwọn fi ń lọ pín ọlọ́run bá fi hàn wá o. ìdẹ̀ra ńlá tí ń bẹ nínú ìyàwó tọ́lọ́wọ́n bá ní ká máa fẹ́ ìdẹ̀ra ńlá tí ń bẹ nínú ọkọ eléyìí tọ́lọ́wọ́n ní ká máa ní lára àwọn àdẹ̀ra yìí yàtọ̀ sí ìfọkànbalẹ̀ yàtọ̀ sí kójú kágbékò nídìí ìwòkuwò kákóra ró sí ìṣekúṣe ọlọ́wọ́n bá tún kó ọmọ sí ẹ̀ ń bímọ àrísìkí ńlá ni ọlọ́run tún ṣoore ńlá fún yín kò má lórí àwọn ọmọ yín bẹ́ẹ̀ yín ti ṣe bí ó tún fáwọn ọmọ yín bí ẹ̀yin náà tún di bàbá bàbá ọlọ́run náà ló tún rọ̀ yín lọ́rọ̀ ẹlọ́run àrísìkí tó dáa tó dùn torí náà ẹ má fi kankan sọ̀rọ̀ ogún pẹ̀lú ọlọ́run ẹ má fi kankan sọ̀rọ̀ ogún pẹ̀lú ọlọ́run ọlọ́run ni àwọn ẹni tí ń pè nǹkan mi lẹ́yìn ọlọ́run ìpèníjà ńlá lélẹ́yìí ṣé wọ́n kò ní lọ́rọ̀ ni wọ́n fi rí yín mú ni ṣé sámà ní àrídì títà ń ṣe fún yín tí ń wá ní àbílẹ̀ tẹ́ ẹ fi wá di òpònú lọ́wọ́ wọn wọn ò ní nǹkan kan tán lè ṣe fún yín ọlọ́run ni wọ́n tiẹ̀ lágbára rẹ̀ ọlọ́run á ní ẹ sọ́ra o ẹ gbọ́dọ̀ fi nǹkan kan wí ọlọ́ ẹ gbọ́dọ̀ fi nǹkan kan ṣe àpèjúwe pé òun náà rí bí ọlọ́run torí pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa laysa kamithlihi shay'un wa huwa as-sami'ul basir kò sí nǹkan kan tó dàbí rẹ̀ òun lọ́ba olùgbọ́ òun lọ́ba olùrí abẹ́lọ́run ọba ẹlẹ́dàá wa kó túbọ̀ jẹ́ kí alukur'ani alápọ̀nlé kó fi ṣe àlékún mànà fún wa kó jẹ́ kí àti ìmálẹ̀ rẹ̀ kó wúlò fún wa kọ́lọ́ ẹlẹ́dàá wa kó sì wá lẹ́rú tí ka ọ̀rọ̀ ọlọ́run